آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى الثامن عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال قال يوم خيبر لأعطين هذه الراية رجلا يحب الله ورسوله يفتح الله على يديه قال عمر رضي الله عنه ما احببت الامارة الا يومئذ فتساورت لها فتساورت لها رجاء ان ادعى لها فدعا رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب رضي الله عنه فأعطاه إياها وقال امشي ولا تلتفت ولا تلتفت حتى يفتح الله عليك فسار علي شيئا ثم وقف ولم يلتفت فصرخ يا رسول الله على ماذا أقاتل الناس قال قاتلهم حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإذا فعلوا ذلك فقد منعوا منك دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله باب المجاهدة قال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى واذكر اسم ربك وتبتل إليه تبتيلا وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره وقال تعالى وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا وقال تعالى وما تنفقوا من خير فإن الله به عليم والآيات في الباب كثيرة معلومة حديث لك جو ọjọ́ àdéhìí Abu Hurairah radiyallahu anhu ọlọ́nà bí wa àlékún kẹ́ ọlọ́run ọba àti ìgẹ̀rẹ̀ kó máa bá ọ sọ ní ọjọ́ ogun Khaybar ọjọ́ ogun Khaybar rèé ogun yìí wáyé ní ọdún keje lẹ́yìn hijra ọdún yìí gangan gangan. Gan, gan ona náà ni Abu Hurairah gba islam lọ́dún keje yẹn lọ gba islam anabi sallallahu alayhi ó sì kú lọ́dún kẹwàá lẹ́yìn hijra eléyìí tó túmọ̀ sí pé Abu Hurairah radiyallahu anhu ọdún mẹ́rin lé ìgbà ló fi wà pẹ̀lú anabi sallallahu alayhi ní ẹ wá wá ẹ wá dúró màtọ́ há sórí láàrin ọdún mẹ́rin péré ìgbà tó ti kó ti ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣáájú rẹ̀ tẹ́kẹ́ a lè rí ìdajì ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ tiwọn. òṣìṣàdédé jẹ́ bẹ́ẹ̀ bí wàá ti kó ó ní òun kan òun sì lódò tó máa bí kò wọ́n sá lọ kó wọn máa gbọ́ máa ń sọ ó sì máa ha sórí ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ó ti pọ̀ jù torí kí là ní hadith gbogbo táwọn ìbá sọ lọ́rọ̀ ni wọ́n á kí gbogbo ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ lọ́rọ̀ ha sórí á yọ lágbára pọ̀ wọ́n á tọrọ lọ́dọ̀ ẹ bá ń bẹ kò wù mí kí n máa gbàgbé tí wọ́n bá ti gbọ́ lọ́dọ̀ yìí. Ànábì sallallahu alaihi wasallam ni aṣọ tó wọ̀ yẹn kọtẹ kọtẹ sí kọtẹ síwájú aṣọ tó wọ̀ sọ́rùn kọtẹ síwájú kọfà síwájú kí kéèyàn ká sọ láti sàlẹ̀ kéèyàn á tì síwájú Ànábì wa ṣàdúrà sí Ànábì wa ni kó dá sọ̀ ń padà sára rẹ̀. wọ́n ṣàdúrà sí ọ adásọ̀ padà sára báyìí ọ àsọlẹ̀ ó ní láti jọ ǹgbọ́n kankan lẹ́nu anabi sallallahu alaihi wasallam kí n tún gbàgbé. Abu Hurairah yìí ọdún tó gba Islam ìníṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Yawma Khaybar Khaybar ìlú kan ní ti ń bẹ ní ẹ̀bá al ara almadina region ìníbẹ̀ wà títí dòní ní asaudiya Khaybar yẹn àwọn yahudi ló ń gbé bẹ̀ tẹ́lẹ̀ àwọn yahudi ló ń gbé bẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì sàdédé máa gbé bẹ̀ àfi látàrí níta ti rí lákọọ́lẹ̀ nínú tírà wọn ike ńgbà tá ànábì gbẹ̀yìn ìgbà bá dé ìlú tí dàbí nù pọ́ńbẹ́ ni ó gbé. Ọnwa awọ àwọn káwọn já nàbí gbẹ̀yìn gbà ó pẹ́pẹ́ nu wọn ni wọ́n ti mú ànàbí gbẹ̀yìn gbà wá àtìgbà tó sọ pé ìlú tí dẹ̀bí nu pọ̀ ńbẹ̀ ni ó gbè kálukú bá ń ṣe hijira lọ sí àwọn ìlú ti pọ̀ a rí nínú wọn tó kó wá sí Madina torí a ti ṣe dẹ̀bí nu Madina gbogbo gbin kí abẹ́rẹ́ rí kíkan tẹ́ gbé sórí títí kò sí. bẹ́ẹ̀ sì ni tó yẹ nírú ìlú yìí ó ní kí gbogbo orú àwọn àárín títì wa lọ irú títì ẹyọ kan tọ́jọ́ ń bejì tí ò tó ìpè méjì ó yẹ kí wọ́n gbégi máńgò sí lọ́kọ́ pọ̀ gbogbo ẹ tó bá ti wá wọlé pé masha Allah la quwwata illa billah pọ́ǹtì dé wọ́n ti dé kápítà máńgò àgbáyé báwọn Madina ṣe ṣe lò tó bá ti dáàrin títì báwọn ẹ̀rí tó gbingi dàbínú lọ tó gbin lọ tó gbin débi pé ńgbà tí dàbínú bá ń sọ wàhálà ẹ̀ máa ka jẹ báyìí lórí títì ẹ̀ máa lọ ẹ̀ máa ka kò sì sí káyọ̀ kó ti káì tó ń ṣe mango náà ta ni ó ti káì sọ ń bí pékè láti ṣe pé aráàlú mi ni wọ́n máa jágbe mọ́ so eléyìí ń túmọ̀ sí pé dàbínù pọ̀ ní Madina tí a lórí sírísírísírísírísí àwọn Yahudi kan á gbé Madina so philosophy tó wà ń bẹ̀ nù pé bóyá ìgbà táwọn bí gbẹ̀yìn bọ́ bàdé táwọn bá ti sá táwọn bá sá ti ń gbé lu yìí inú àwọn ojú mu. experience náà ti ní tẹ́lẹ̀ ó ní pé àwọn anábì púpọ̀ púpọ̀ púpọ̀ jù inú àwọn Israẹli wọn ti wá. kí ni ọwọ́ yìí tọ̀tẹ̀ yìí padà kò sí nítorí pé ńgbà wọn ń kànú síra wọn wọn ò rí àlàyé ń pé kò ní í jọmọ Ísírẹ́lì wọ́n kàn ròyìn ibi tí yóò gbé bí àti bó ròyìn rẹ̀ ṣe rí ìjọ ọmọ báwo gan làwọn ọmọ ṣe bí rí ti ròyìn rẹ nù àwọn tó síwájú. àmọ́ kò ní àwọn ọmọ wọn ò yìí ìdí nu tí kálukú fi lọ gbé àwọn ìlú pé ńgbà tí wọ́n bá kúkú mú ànábì wọn kàn mọ́ ẹnìkan nù àwọn. àwọn kan gbé Madina àwọn kan gbé Khaybar ah dàbí nu wọn bẹ ní Khaybar náà kọjá sísọ. bí ẹbí tó bá fún létọ́ gàmbì báyìí tó ń bá wọn wú ọ̀kan lọ sálálù sọ akéèké mango lọ́kàn máa rí rẹpẹtẹ rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni ní Khaybar yẹn tó bá fi lè láǹfààní àti gun àyè tó ga ó rí títẹ́ bínú lọ sálálù lóríṣiríṣi bẹ́ẹ̀ làwọn yahudi kan wọ́n tún lọ gbẹ́lu kan ìlú yẹn ó ti bọ́ sí orílẹ̀-èdè tá à ń pè ní Bahrain ní ìsìn wọ́n ń pèlú yẹn ní Hajar kọ́dà ń bẹ́ nù òwe Lárúbáwá pé àpèjúwe rẹ o ó dàbí àpèjúwe ẹni tí ń gbé dàbínù lọ sí Hajar. كحامل تمر إلى هجر ọ̀rọ̀ rẹ dàbí tẹni tí ń gbé dàbínù lọ sí hajar yọ jọ wọn lójú kò lè jọ wọn lójú wọn dàbí kọ́ bọ̀ ní ìsinyìí kọ́ bọ̀ látàgùn ìbàdàn kọ́ máa bọ̀ látàgùn èkó kọ́ kan ní àkàrà bọ̀ wá kọ́ dájú pọ̀ gbádùn ó forí dínà àbí kódà wọ́n tún láwọn àbí òye wa àwọn akọ akárò ògùn wọn sọ ọlọ́run mẹ́jọ àjẹsẹ̀ original oríjìnà bẹ́ẹ̀ni. so àpèjúwe náà ní pé kọ́ wa sọ pé èyí kẹsẹ̀ dín fún ta ni àkàrà ewu gánà rí. so bẹ́ẹ̀ náà lòwe lárúbá pé ká hàmìlì tẹ́mìrín ìlà hajar ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí ń kó lọ sí hajar. àwọn Yahudi àwọn ọmọ Israel wọ́n ti lọ gbé àwọn kan ti lọ gbé torí dẹ́bí inú wa yámà náà lérò pé ọ̀kan náà àwọn wọ́n sá mú ànábì nù rẹ̀ tọ́ Khaybar àwọn Yahudi ni wọ́n ń gbé bẹ́ẹ̀ àwọn táyà ànábì sallallahu alaihi wasallam tànábì ò tó dé gan ogun wa pa àwọn àtànábì pọ̀ gbàgbọ́ àwọn Yahudi. Banu Nadir banu qainuqa' banu qurayza àwọn oríṣi ẹ̀yà mẹ́ta yahudi tó wà ní madina nù gbogbo wọn lànàbì jọ kọ agreement àsọyípọ̀ báwo la ṣe máa ṣe ń lò yìí tẹnìkan òfin ní sẹnìkan wàlẹ́ẹ̀kìn àwọn yahudi tẹ rí yẹn àwọn ẹni tí ò ṣe bá dá májẹ̀mú ni wọ́n yẹ nínú tí wọ́n máa fi dá wọn mọ̀ nù kódà tó fi dì sí wọn àti bá dá máa jẹ mú ọyẹ múnáfìkì ni wọn. gbogbo wọn wọn yí àdéhùn tó bá nàbì ṣe làwọn fi fi lé gbogbo wọn kó Mẹdínà lé wọn kó Mẹdínà. tọ́ àwọn ti Khaybar àwọn bẹ́ẹ̀ náà ti nínú àtàn lé wọn Mẹdínà tó àwọn náà tún padà lọ sí Khaybar àwọn ti Khaybar yìí báyìí. àwọn náà wọ́n dalẹ̀ anabi sallallahu alaihi wasallam fi dojú ogun kọ wọn anabi fẹ́ lé wọn fẹ́ já wọn lógun nísù. tọ́ ẹ sì máa pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn Yahudi yẹn wọ́n máa wúra wọn pé àwọn mùsùlùmí ọ̀dá wọn mà wọn ọ̀dá wọn mà kódà wọ́n tún pa lówe wọ́n tún sọ lọ́rọ̀ wọ́n ní mẹ́jọ tẹ wọn Muhammadu jẹ o. igbó ọba àwọn lárúbáwá kan tí òun lẹ́xpírẹ́ǹsì ń pogun jà ó wá ń wíìnì wọn lógun bá dára bí kíní kílẹ̀ ń pè ṣé lọ́ aṣọ àrùkọ lè kọlu ó lè kọlu rú wa níjọ́ tó bá fi lè pè wá ń jà lata'lamanna annana nahnu an-nas ọmọ dájú pé àwa gan lèèyàn so ó túbọ̀ sí pé àwọn bèbí lọ́bàjà tẹ́lẹ̀ yọ wàá mọ àwọn pàwọn làwọn èèyàn àwọn Yahudi tẹ rí yẹn nínú àìdí àwọn wọn ní kí gbogbo èèyàn yóò kó èsè yẹn gbogbo èèyàn yóò kó èsè yẹn gbogbo ètí wọn tó lọ di aláàjì kúdùsù tó lọ sí Israẹli wọn kàn ń wò yín pé àwọn kẹtẹkẹtẹ tó lọ ń dá fáwọn táwọn máa gùn ojú máa fi wo gbogbo èèyàn yóò kù nù tó bá ti jẹ́ yahudi ò lè jẹ́ yàn torí ẹ̀ làwọn sì máa ń sọ̀rọ̀ àwọn ṣáàbù lọ́ọ̀hìn mọ̀tàr àwọn lèèyàn ọlọ́run tó lọ ń sàlẹ̀sà tó lèèyàn ṣètọ́ nìtún kiri àwọn yahudi aláìlórí lọ́ọ̀yìn báwọn ṣe ń wò lọ so ọ̀rọ̀ yìí wọ́n ti máa ń sọ pé àwọn yahudi bá ṣe ń wọ àwọn èèyàn ní bá ṣe ń wọ àwọn náà máa ń jiyàn ẹ̀ ń parọ́ máa ní ẹ̀ ń parọ́ máa ní káàsìrì ó tó wá tú látàrí pé wọ́n ní ìwé kan wọ́n ń pè ní protokolẹ́tù sọ̀háyínà protokolẹ́tù sọ̀háyínà the zionist protocols ìwé yẹn àṣírí ẹ̀ padà túta àní lọ́wọ́ gbogbo ìpàdé táwọn Yahudi ṣe nípa bó làwọn sì máa wo gbogbo ilé ayé ipò làwọn tó kálukú sí àtìrí rẹ̀ ń bẹ́ nù wẹ̀ ọ̀kẹ́ ní kún kankan lọ́dà tó fi dórí àwọn Amẹ́ríkà tí wọ́n ń gbèjà àwọn dáńtẹ̀ tí wọ́n ọ̀ka wọn kún kankan tọ́wọ́ bá ti jẹ́ Yahudi tọ́jọ́ ọmọ Israẹli you are not a person kẹ́tẹ́kẹ́tẹ́ lásán tọ́lọ̀ ń dá tí ọmọ Israẹli ọmọ ọgùn ojú rẹ̀ wọ́n fi ń wọ̀ tọ́ọ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n ń jà wọ́n ń jà wọ́n ti jà ọjọ́ kìíní wọ́n tún jà wọ́n tún jà wọn kò sámì pé wọ́n ṣẹ́gun sámì pé wọ́n ṣẹ́gun àwọn Yahudi kọ́rọ̀ wọn mọ̀ sí lọ sẹ́ ǹjọ́ ẹ bá kọlù alẹ́ gbà pé kọlù yàn. sànàbí wa sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam onílọ u'tiyanna hadhihi ar-rayata rajulan tẹ́rí àti ayò màá gbé fẹ́nìkan o nínú riwaya mi gọ́dẹ̀n lọ́la màá gbé àsíá yìí lọ́la torí pé tógun jihad bá wà àsíá wà ẹ̀rí pé àwọn sọ́jà yìí sí náà tó máa ń jà tógun bá wà ẹ̀rí kan ló gbé fúláàgì lọ́wọ́ gbogbo bí tí wọ́n bá ti kọ́ńkàdì tí wọ́n gbà máa wẹ̀ tó níbẹ̀ lọ́wọ́ kí ni wọ́n ṣe wọ́n rí àsíá àmàlẹ̀ yọ máa fẹ́lẹ́lẹ́ mẹ́rin kẹ́lẹ́ bá mọ̀ pé àtìgbà bí o bẹ́ẹ̀ bá sọ̀ra tọ̀ láti ayé jihad tó ti bẹ̀rẹ̀ ni wọ́n ti máa ń lo àsíá. àwọn jagunjagun gbogbo àti máa ń jà yẹn ojú wọn ní wọn lára àsíá yẹn nítorí pé wọ́n gbé fẹ́nìkan náà àwọn jagunjagun yọ wà lọ́wọ́ rẹ̀ lópin ìgbà tó bá rí pé àsíá dúró tó ń fẹ́lẹ́lẹ́ àjẹ́ pé à ń sì tẹ̀síwájú nínú ìjà tó bá ti rí tí àsíá wó ajẹ́ pé bàbá tó gbé àti alọ́ ẹnìkan kí wọ́n ti pa àbí kọ́ ẹ kó ti ṣèṣe débi pé kò ní lè gbé àti àmà ọ̀tá tẹ̀ ń bájà náà gbé àti àti ẹ̀ lọ́wọ́ o sàwọn náà máa kíyèsí àti àti wọn náà ìgbà tí àti àti àwọn mùsùlùmí ẹ̀ bá ti ṣubú àbí tàwọn káfìrí náà oníkálukú ọmọ sáré dupé kí wọ́n tètè tún lọ gbé àti àyẹn lọ́wọ́ because àìrí àsíá ó túmọ̀ sí kí gbogbo oníkálukú kọ́ bá ẹ̀tì ara rẹ̀ sọ̀rọ̀ ìpè wọn ti borí wa táwọn akẹ́kọ̀ọ́ nídìí ká tẹ̀tẹ̀ máa pariwo ọwọ́ àti àǹtẹ̀ bá ti rí kọ́ máa fẹ́lẹ́lẹ́ gbogbo jagunjagun ti mọ̀ pé a ti bọ́ sínú ewu báyìí ìdí inú tẹ́ fi rí tí Ànábì sallallahu alaihi wasallam máa mójútó àṣìá yóò sì sọ pé wọ́n ni kò gbé lọ àyùbá àmọ́ tí nǹkan bá ṣe ọ kélé yọ ọgbà tí nǹkan bá ṣe ọ náà kélé yọ ọgbà anabi wa ni màá gbé àsíá yìí fẹ́nìkan tani wọ́n máa ń gbé àsíá fún commander in chief ọ̀gágun tí ń darí ogun oní ọmọ gbé àsíá fún màá gbé àsíá yìí lọ́la fẹ́nìkan ẹnìkan yẹn rọ́jò lẹ́nu torí káwọn ọkùnrin ló máa lọ jagun àwọn obìnrin wọn ò lè jagun àmọ́ wọ́n máa kó wọn lẹ́yìn gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé. wọ́n kó wọn lẹ́yìn torí kí wọ́n lè máa ẹni tó bá ṣèṣe nínú àwọn jagunjagun ṣùgbọ́n àwọn oníjagun àwọn oníjagun àwọn ọkùnrin àwọn ni ó gbé nǹkan jà tó bá ti bá àwọn ọkùnrin kò tó lè protect àwọn obìnrin tí àwọn obìnrin gbé wọn. màá gbé àti afẹ́ nìkan rọ́júlán ẹ̀ríkì nàkírànù kò ní àlìfọ̀lá yuhibbullaha wa rasulahu wọ́n fẹ́ràn ọlọ́run wọ́n fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ó dúró ń bì bẹ́ẹ̀ nínú riwaya mi wa yuhibbuhullahu wa rasuluhu òun fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì ọlọ́run àti ànábì náà wàá fẹ́ràn rẹ̀ ọlọ́run àti ànábì náà wàá fẹ́ràn. ẹ rí eléyìí jábí sálẹ̀sán ju ètò ń ṣe lọ. wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wàá fi ìfẹ́ tiẹ̀ tí ó tó ní sí ọwọ́ fi sánlẹ̀sán ànábì náà tó nífẹ̀ẹ́ sí. torí la sọ pé laysa ash-sha'nu an tuhib wa innama ash ètò jáde ní kọ́lọ̀ ọ̀hún nífẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n fẹ́ràn ọlọ́run kọ́ lọ ga jù àní kọ́lọ̀ ọ̀hún bọ́ fẹ́ràn rẹ̀ ga jù kí wọ́n fẹ́ràn ọlọ́run lọ o sì gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run. tọ́ ìgbà tí bàbá yìí ti jẹ́ pé ó fẹ́ràn ọlọ́run ó fẹ́ràn anábì sallallahu alaihi wasallam wọ́n á ní ọlọ́run sì fẹ́ràn náà anábì sallallahu alaihi wasallam fẹ́ràn. lédè lárúbáwá gbàdúrà wọn pé rọ́jò lẹ́nu nàkírà nàkírà tẹ̀sí nìyẹn gbogbo tó bá wá lẹ́yìn rẹ̀ lédè lárúbáwá fọ̀húwọ́ sífẹ̀tún làhà ìròyìn ló máa ń jẹ́ fún. ayọ̀kí rọ́jò lẹ́nu man'ud yuhibbu allah wa rasulahu wa yuhibbuhu allah wa sífà náà. ìròyìn ẹni náà ní kíni wọ́n fẹ́ràn ọlọ́run àtànábì ọlọ́run náà gbogbo yín náà lè sọ pé fẹ́ràn ọlọ́run ẹ lè sọ pé fẹ́ràn ànábì tẹ́ǹ tó fi ń dá wákà tẹ́ǹ kíjú mẹ́lẹ̀ mú kólómùkẹ́ lórí irọ́. ṣùgbọ́n tó lóòótọ́ ṣùgbọ́n ní ìsinyìí a lè máa kò sí kò sí kóyà tó máa ti sọ̀sọ̀ kú sọ̀ǹgà gbogbo àwọn olódò tó wà mẹ́kọ̀ọ́ ọ̀ọ̀ lẹ́tà wo lẹ rí gbà tọ́lọ̀ fi sọ pé òun nífẹ̀ẹ́ yín òun fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam láti sọ pé ìfẹ́ dáhùn sọ́ńbì ni pé ó fún tọ́lọ̀ lọ́lá lórí gbogbo nǹkan mi ó fún tànábì sallallahu alaihi wasallam lọ́lá lórí gbogbo nǹkan mi ọlọ́run ní pa láṣẹ pẹ̀lú nǹkan kan kẹlòmínà apá aláṣẹ pẹ̀lú nǹkan míì k'ọ bá ti ti ìtumọ̀ fẹ́ràn fẹ́ràn nù ṣe káwọn fẹ́ràn fẹ́ràn ni kọ́ ọmọ àjọká ni ọlọ́run ló ọmọ àjọká so bó gan alẹ́ni tí ò fẹ́ràn ọlọ́run náà ti ṣe so wàá fẹ́ràn ọlọ́run wàá fẹ́ràn ànábì anabi náà nífẹ̀ẹ́ wọn. Umar radiyallahu anhu ó ní èmi tẹ́ rí yìí o ma ahbabtu al-imarata illa yawma idhin èmi ò nífẹ̀ẹ́ sí pé kí n tiẹ̀ jẹ́ kí n jẹ́ ọ̀gá kan rí èmi nífẹ̀ẹ́ sípò kan rí láyé mi àfi lọ́jọ́ yìí kí ló fà nítorí pé wọ́n ti jẹ́rìí fónítọ̀ wípé ọlọ́run àtànábì fẹ́ràn rẹ̀ gbogbo àwọn sàhábà yìí Umar ń wo bẹ́ẹ̀ là ń sọ pé afẹ́ràn ọlọ́run afẹ́ràn ànábì ṣùgbọ́n àní garanti fẹ́ràn wa lọ gbé fúlùwà rẹ̀ sẹ́mọ̀ pé méèyàn dùnú pé à mo dúpẹ́ ọlọ́run fẹ́ràn o tonti ike kò ní kò ní máa ṣe ọkọ máa jẹ tún la fẹ́ ní ẹ̀ ṣé ọlọ́run fẹ́ràn mi ọlọ́run Umar ní nífẹ̀ẹ́ sí àti àti rípò kan rí láyé àti lọ́jọ́ yìí àṣírí tó sì wà bẹ̀ ni pé ẹni bọ́tì tó bá fi lè gbàsí àfún lọ́jọ́ yẹn àmì ni ẹ̀rí ni lórí pé ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí. tọ́ ó ní mo bá bẹ̀rẹ̀ sí ní nága mo bẹ̀rẹ̀ sí ní gba bí wọ́n ti ń gba mọ̀ ń kúrú mímọ̀ tí ń ga ẹni wọ́n ń kúrò òun náà ní bàtàtà wọ́rùtò là ha wọ́n máa ń ga mọ̀ ń kúrò fún. rọjá ọdọ àlẹ́ ha mò ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ìran kan kọjá gómìn ni wọ́n pè jọ yìí. ẹ̀rí nǹkan mẹ́ àwọn máa ń sọ lórí borí ni lórí dáadáa kó lè jẹ́ pé mi ni wọ́n pè iṣẹ́ ẹkú ni wọ́n fẹ́ bá iṣẹ́ ẹkú wọ́n ló síwájú ogun tíyìn ó dàbí pé ìwọ ọlọ́wọ́ kan jẹ àmàlà yìí káwò tó jẹ wọn rò pé ẹgbẹ́ yàtọ̀ wà láàrin wọn ikú ikú lógún kékeré ẹ wá wò báwọn sọ ábà bí wọn ti ṣe ń sojú kòkòrò láti jẹ pé àwọn ni wọn ò fi sọgágun kú tí ọ tí ọ lọ dojú kan tó lè bí kú ìwáṣẹ Umar nìkan gbogbo sọ ábà ló ń nàgà ọrùn jọta wíì torí kálukú ń fẹ́ kọjá pò ńlọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí wọn. tọ́ wọ́n máa ń kúrú mọ́ ń kúrú mọ́ ń o ní ìran kan kó pè mí pé wá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ Ali ibn Abi Talib Ali ọmọ Abi Talib lànà bí pé pé mo lọ́wọ́ tó ara kálukú tí wọ́n pè pé wọ́n kàn fẹ́ béèrè àlàáfíà rẹ̀ àbí wọ́n pè ọjà sí. bàtà nàbí òkè àlè mi àbí tọ́lẹ̀ wọ́n ní kò sí ń bì áá ẹ̀wọ́ náà bí ti ṣe nǹkan. àwọn kan wà ń bì ìjókòó ọ̀ràn ọ̀rọ̀ wọn kálukú tó ń nàgà ọ̀rọ̀. ara ń bẹ́ ń bí o ẹ dákun wọ́n ti gá pọ̀ jù ó mi lójú àbí òye sẹ́wọ̀n kẹ́rù gbogbo nǹkan ní ọ̀sẹ̀ lẹ́jọ́ náà sì ti ní ìyàgò tí wọ́n rí mi àsìkò tọ́lọ́ ni ò tí ì tò wọ́n tánà fi pọ̀ rí àlébí rà mí tọ́ lè dà tó àwọn èèyàn bá ní kò sí mbì nínú rí wáyà mi nù wọ́n ní kí ló dé wọ́n ní ojú rẹ̀ ń dùn ẹyin ojú rẹ̀ méjèèjì ń dùn àmẹ́fà ni wọ́n lọ gbé wá ẹni tá a fi sọ̀gá gúnúgá tí wọ́n sọ pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ohun tí ẹ̀ gbádùn wọ́n á gbé dé wọ́n gbé kọ́kọ́ lọ́rùn wa. anabi sallallahu alaihi wasallam ọwọ́ asàdúrà sí ẹyinjú rẹ̀ ó tutọ́ sí i ẹyinjú bá tún mọ́lẹ̀ àfi bí ìgbà tí nǹkan kan ò ṣe rí. eléyìí jẹ́ ọ̀kan nù mu'jizat anabi wa muhammad sallallahu alaihi wasallam. rẹ̀ náà ń bẹ̀rẹ̀ láti sọ pé má gbójú rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ní bọ́ọ̀dì láti tutọ́ sí o nítorí pé itọ́ tó ń tu sí ọ lójú léèyàn míì poison lásán ni ọtọ́ kan fọ́ra rẹ lójú kalẹ̀ tó gbẹgbẹ́. ẹnì kan sọ pé àlùhùlà máa wọ̀rọ̀ sẹ́tùlà ń bi yá àbí òye wa pé ńgbà táwọn náà ti jogún ànábì gbogbo ẹni tójú bá nù kọ́ wa ẹ má gbójú lọ bá wéré o yọ fọ ojú rẹ tínú rí o dùn ẹ torí pé ẹ ibi ti pé Islam ọ rubbish àwọn òní sọ pé nítorí pé ànábì wa ànábì wa sàdúrà sí wa tutọ́ sí lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ríran padà káwọn náà sọ pé lálẹ́ ìgbógbó ẹjọ́ yìí tó bá ń dùn kọ́ máa bọ̀ ẹ má wà o tòun kéwù là á máa ma pé bóyá ojú rẹ ojú rẹ ọkàn tó ti yóò tún dá méjì sí mi. sọmọ kọ́ àwọn sẹ́ńtì wọn wọ́n sọ pé ńgbà tí Jésù tó ti lajú afọ́jú wọ́n ní míròkù ọ̀sẹ̀lẹ̀ lálẹ́ abẹ́gẹ́ tiẹ̀ wọ́n ní Jésù jókòó onú jókòó wọn náà di Jésù <laughs> ìwọ di jésù nígbà jésù tọ́yẹ pé fún wọn rò tí wọ́n jẹ́ wọn tí wọn náà sọ dá jẹ́ lé fún wa okùn fún ọ rẹ̀ ni kí ó di jésù rubbish òpùrọ̀ lásán dá màálù nínú tí náà ń dùn mú torí ńgbà tí bá sọ pé dáná tó ọlọ́run tẹ̀lé ṣe náà lè ṣe ah, ajẹ́ kíkà ni bàbàrà kí oníkálukú wọn wá májíkì ká bó tún ṣe ṣẹlẹ̀ ló ìbò kanu ẹnìkan náà ni òun ní agbára òun ti lọ sí agbára kan aṣíwájú sọ́ọ̀tì lónà wọ́n lọ sí agbára kan pé gbogbo aráyé wọ́n máa gbà wọ́n á rí wọ́n á rí dáńdè wọ́n á rí ìtúsílẹ̀ àfà lónà bá múra rẹ̀ wọnú lé kinu kódà wọ́n tún tún kà sí àbí bàdàn náà ni wọ́n nínú ònílò ìbò tún lélẹ̀ yẹn gbogbo bíkíbi wèrè wà. kéèyàn lọ wọn láwọn láyọ̀ yẹn wọ́n sì ń wò òun tẹ̀ fọ́ra rẹ̀ wò wò lọba wọn ni ike gbogbo aráyé máa gbà àtúnlẹ̀ ọkọ̀ gbà. so ẹ sọ pé ẹ̀yin náà fẹ́ ṣe mírèkù ẹ fa nínú abẹ́ òfin tó bá ní kò ọlọ ànábì kò sì mà ìgbà tó bó jọ ànábì ọlọ́run òun ṣe ń ti ń jẹ́ nǹkan tó dáni lágara yẹn ṣùgbọ́n pẹ̀lú challenge pẹ̀lú àtakò ìpeni níjà wípé ẹni o ọwọ́ ni mo kì bá bí ayé o iná mọ́lẹ̀ bí oòrùn tí yóò sẹ́nìkan nu ètò lè wò tẹ́ ẹ bá lélẹ̀ yìí tó lámì ipá ànábì ọlọ́run ni mi ni ànábì Mùsá ọmọ sọ fún wa báwọn kálukú iná ọkọ̀ bá bí akọ yọ jáde kó rí bí nǹkan kan ṣẹlẹ̀ ẹnì tí ò ní ṣẹlẹ̀ à ní nání ìsìkẹ́nìkan ọkọ̀ bá bí akọ yọ kó jẹ́ àríran. eléyìí túmọ̀ sí pé àti wá pé ń serú ń dáná bí tí mò ń tẹ̀lé tó ṣe àti ni mo fẹ́ dà ni mo fẹ́ dà sẹ́mi náà dáná bí ni eléyìí jẹba o tọ ìgbà tí wọn á ní kó lọ pé àlè ìwà dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ wọn á ojú min ma'alimi nubuwa àmì kan ni nínú àmì pé anabi la anabi wa muhammad sallallahu alayhi wa sallam. tọ́ bóòlù ẹrù kọ́ ara kálukú ó rí báyìí ní ara kálukú tutù fa àtọ́hu iyáha anabi wa gbé àsìá fún àlè. bóòlù ẹrù kọ́ àlè náà act ṣé yóò máa ṣe fùkẹ́ ni pé kọ́tàbí kọ́tàbí àlè mi lọ́lọ́run fẹ́ràn ọlọ́run ọlọ́mọdé nítorí gbogbo ìgbà tó lọ́n bá ṣàgbéga fáwọn sọ̀hábà ìgbà náà ni ìtẹríba wọn tún máa ń lékún sí i ẹnu tún máa bà wọn kí dáadáa wọn má bàjẹ́ unlike yorùbá level gbogbo ìgbà tó lọ́n bá sori fáwọn yorùbá yìí ìgbà náà ni fùkẹ́ fáàrí ìjọra ẹni lójú wọn máa pọ̀ wọ́n máa ṣèṣe pé orí ẹlẹ́gàn fọ́ ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ mọ̀rùkẹ́yìn ẹ̀ kíì sáta yorùbá ẹ̀ kíì sáta yorùbá wọ́n máa ń ṣe àṣehàn tí orí kan bá tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ṣe àṣejù ìdí inú tẹ́lifí wọn kọ́kọ́ wọn sọ pé táyọ̀ kọ́kọ́ wọn mọ́ à ìmọ̀ọ́rùn ti ń retí rẹ̀ kí ni ṣe sá máa láyé àtọ́fẹ́gbẹ̀gìrì náà iná lọ́rùn ló tún mọ́ ẹ dákun ẹ wo nǹkan. oríṣi ní ròlù àwọn fahaba torí bá wọn lọ ìtẹ̀ríbọ̀ pọ̀ àgbọ̀ ibi àlè ńgbà tó ti wá gbọ́ bá à ah, àsọlọ̀ mi kọ́mọ àyàn ẹ̀yìn ti yín ẹgbẹ́ múra ti yín náà àbí òye yín ọlọ́mọdé ọlọ́mọdé irú ẹ̀ àwa náà ẹja lọ ẹ̀kọ́ tẹríba o tọ́lọ́mọba sórí fún ọ lè mú ọmọ gbéraga tẹ́ra rẹ lẹ́lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ torí ní máa ń jẹ́ kó orin yẹn kalẹ̀ oní òsìjọ́ ńlá àlùbáríkà so yàtọ̀ sí kó ajẹ́ pé bọ́lọ̀ bá tó aṣọ́rí kan fún ọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe pátí yóò bá lẹ́fọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe pátí ọ̀fẹ́ fẹ́ yàwó lásán àwọn bàbá àyàwó wọ́n sọ pé àwọn ṣe lálàríwó ni o ẹgbọ́rú èdè àwọn ṣe lálàríwó ni o torí onìkan lọmọbìnrin tá a bí o a sì lálàriwo ẹ gbọ́rọ̀ sédè nǹkan tiẹ̀ dá léde yorùbá a sì lálàriwo aláriwo ń gbàtà ìṣe wèrè ṣé àwọn èèyàn tó ní làákàyè ló máa ń pariwo so ọmọ wa ní òun ọ̀fẹ́ pariwo ọkọ ọmọ náà ní òun ọ̀fáriwo òun nínú àwa pariwo ní sẹ́ẹ̀. bí yorùbá bá kọ́lé yọ pariwo àbẹ́yìn òkèèsì. gbogbo lẹ́sí ń bọ̀ ibi ìsílẹ̀ nì yóò bá yọ pariwo ẹ sì rí i pé àwọn tó wá bá wọn sílé náà àwọn náà wọn léwu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn inú òórùn ń bẹ̀ ni sílé yọ gédé ra kòkòrò ìdín ní ilé yín kánú lé ẹ mọ̀ pé fìtínà kan ti wọlé fìtínà kan ti wọnú lé yóò bá ń gbọ́n ńlọpọlọpọ orí tọ́lọ̀ ń ṣe fún wọn tó wúlò fún wọn. bí àṣe hàn bí kárí mi à ń bà wà là ń bẹ́ ń bẹ́ wà là ń bẹ́ ń bẹ́ ọjọ́ wa wo ọ̀ràn kọ́ wa wo fẹ́ẹ́ fowó dábìrà wọn rò kọ́ rọrùn rówó lẹ̀ Yorùbá yìí báyìí owó ń sàn ní gbogbo ẹ̀kúlé kálukú ni wọ́n tún máa kíra àwọn abẹ́rẹ́ máa bí Yorùbá sí máa kíra ẹ ìnáwó àná ah, ìnáwó báwo torí pé àwọn tó máa lọ sẹ́wó tó máa fi mọ̀yàn lórí adúpẹ́ fọlọ́n pa ìṣe bẹ́ẹ̀ lẹ́yìn. owó tí a lọ fẹ́ kún fi mọ́yà lórí bí tẹ́sán lọ́wọ́ tiẹ̀ náà ìwọ ògójì olùgbèsè gbèsè nílé kálù ó ti fẹ́ fi ìlú lẹ̀ tipẹ́ yóò tún wá lọ mú yóò tún máa fi mọ́yà lórí àwọn bàbá olú náà tún máa sọ̀lù síndì yóò tún máa tàdíreke yóò tún máa fowó lẹ̀ kálukú lórí ìwọ bá pé fùfú lọ ń ta pèrè lọ ń ta ọ̀rọ̀rùn. Ah, pé orí ẹlẹ́gàn fọ́ tọ́lọ́n bá ti sori fáwọn orí ẹlẹ́gàn fọ́ ni. so torí di eléyìí ẹ wọ àlì kò sí fáàrí o kò sí fúkẹ́ fi tẹ̀lé bá a ní. ìdí nù ló fi jẹ́ pé tọ́lọ́n bá sori fún yín kò sí nínú làákàyè kẹ́ máa wá tara rẹ̀ kẹ́ fi máa jọra yín lójú kẹ́ tara rẹ̀ kẹ́ máa ṣe fúkẹ́ ẹ̀ tóró súnmọ́ páwọn ọ̀wà yẹn gan máa ń borí jẹ yọ wọn àjà sí pé hàn nǹkan ó ti bàjẹ́ ta ni sábàbí irú wọn náà ni sábàbí ẹgbẹ́ dáná bí sallallahu alaihi wasallam ista'inu ala qada'il hawaiji bil kitman fa inna kulla dhi ni'matin mahsud ẹ gbìyànjú láti máa gbọ́ bùkátà yín ní bòńkẹ́lẹ́ o torí ẹnikẹ́ni tó lọ́n bá fún un wọ́n máa ń sè lára rẹ̀ wọ́n máa ń sè lára rẹ̀ táwọn Yorùbá bá gbọ́ àdéhìí iye yóò jẹ́ ààbò fún wa níbi ọ̀pọ̀lọpọ̀ aburú tó bá gbọ́ yìí tá ń lò yóò jẹ́ ààbò fún wa nípa ọ̀pọ̀lọpọ̀ gbogbo aburú torí ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa tó àlè wa lọ ó ti gba àṣìá báyìí lọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam. anábì ní emsh máa lọ máa rìn so wala taltafit oṣù gbọdọ̀ síjú wẹ̀yìn hatta yaftaḥ Allahu alayk títí tó fi borí ọ̀ gbọdọ̀ wẹ̀yìn títí tó fi borí. فسار علي شيئا علي واني دي ثم وقف لا يرى الوادرو ولم يلتفت ادرك توين تركي àwọn sọ̀hábà wọ́n yẹ ṣe bí àwa ẹ̀hìn gbogbo ìdání kọ́ ọmọ bùnmu ló ń búwẹ̀. wọ́n lọ gbọ́dọ̀ wẹ̀yìn ẹ́ ṣé mo fẹ́ weyin gbà mo fẹ́ béèrè ni àwọn náà mo sáfẹ́ bi lóòrè kórókó yé wa ẹ̀hìn yorùbá ni wọ́n mọ sọ yún. nǹkan tí wọ́n sọ fún nísìnyí pé máa lọ gbọ́dọ̀ wẹ̀yìn. ó wá rí òun bùkátà láti ṣèbéèrè kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam síbẹ̀síbẹ̀ kò tún wẹ̀yìn yi. pé instruction tán fún ni pé máa lọ ò wẹ̀yìn wọ́n sọ pé àyàfi tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ tó ti kókò sí nínú ẹ̀kọ́ kọ́ máa bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kọ́ kọ̀ pàkọ́ sí i ṣùgbọ́n ẹni tí man yuti ar-rasul faqad ata'a Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé tí anabi ti tẹ̀lé tọ́ lọ anabi náà ló lọ gbọ́dọ̀ wẹ̀yìn anabi náà ló ń sẹ́nu bukata láti bá sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ wẹ̀yìn àfi tó bá tún tẹ̀sẹ̀ tọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ pé ṣé mo lè wẹ̀yìn. ọba ẹ̀kọ́ ọmọ yorùbá ni ní ìsìnkú ẹ̀ lóòótọ́ ọmọ gbọ́ pé ní kí n mọ wẹ̀yìn àmọ́ nígbà mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́sìn ní mọ wẹ̀yìn ṣé n tún ní wá wẹ̀yìn. so òun kò sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn ni wọ́n bá nàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀. ni ya Rasulullah ala madha uqatilu an-nas torí orí kí ni màá fi máa bá wọn jà kí ni màá sì torí jà wọn lógun tí a fẹ́ gbogbo àlàyé tí wọ́n ti ń ṣe tó ń tàkúrọ̀sọ ohun sí torí ká níyàwó lè bá dúró dọ́gba yíṣà sí pé gbẹ eh, mo fẹ́ kọ́ kí o mo fẹ́ kọ́ kí o mo fẹ́ kọ́ kí o kí lóde tó fi fẹ́ kọ́ kí o kí lọ́ọ́ fẹ́ fi ṣe ọ pàtàkì nínú gbogbo ní àbá ń ṣe láyé mo fẹ́ kàwé mo fẹ́ kàwé mo fẹ́ kàwé kí lọ́ọ́ fẹ́ fi ìwé ṣe ọ pàtàkì nínú gbogbo ní àbá ń ṣe láyé nítorí pé tó o bá ti ní àfojúsùn pẹ̀lú gbogbo ní àbá ń ṣe láyé kọ́dà bọ́ bá rí ṣe náà gan kó o ní padà máa lò sọ gbọ́dọ̀ ní àfojúsùn kan pé tí mo bá mọ nǹkan yìí bí mo ti fẹ́ lò ní ibi tí mo fẹ́ lò sí ní àǹfààní tí mo fẹ́ kó ṣe sáráyé ní. orí kí ni màá ti máa dàwọn èèyàn lógun ọ pàtàkì torí pé nbẹ náà àwọn èèyàn jẹ pé nǹkan ń jà ní nítorí kó lè pè lákínkanjú ẹlòmíín jà nítorí kó lè gbèjẹ ẹ̀yà rẹ̀ ìgbẹ kó lè gbèjẹ èdè rẹ̀ kó lè gbèjẹ ìran rẹ̀ kó lè gbèjẹ alú rẹ̀ ó sì ń bẹnu ẹni tó ń ta nítorí tọ́mọ́ kó lè bàa jẹ́ pé gbólóhùn ọlọ́wọ́ ba ló lékè orí kíni màá ṣe dà ọ pàtàkì. sọ̀rọ̀ lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ ní tóbi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dáwọ́lé kò nítumọ̀ níṣẹ́ wá lè tó wọ́n á máa kí ló tó fi fẹ́ kọ́ kí o ọ̀sán ń kọ́ ọjọ́ ń kọ́ ọjọ́ ń kọ́ ọjọ́ ó ti wá pọ̀ lórí rẹ̀ àwa ló ti parí ó tó bá ń fàgálẹ̀ fẹ́ lómi sòwúmọ̀ tó tó wá fàgálẹ̀ fẹ́ lómi ọ̀ adélé ọ̀ arífikáì nǹkan ọ̀rọ̀ gbọ́ gbèsè ayé ò ízì wọn náà bá dà fún jálàbì bẹ́ẹ̀ pé kò ní àfojúsùn lórí kí ó tó kéènù tí o bá láfojúsùn mẹ́gbẹ́ màá ma kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn màá ma tẹ̀sìn ọlọ́wọ́n bá ká mama salaye sunna nabi muhammad sallallahu alayhi wa sallam fáwọn yẹn aláàánú lọlọ ẹ̀rmẹ́lú fọkúlù mọ̀yẹsẹ́rún lè máa kúlẹ̀ padà tó ọlọ́wọ́ bá lè lù ọ́ sábàbí dáadáa tẹ̀sán òfin lọ́wájú nítorí pé àníyàn tiẹ̀ sọlọ́mí àníyàn tiẹ̀ ó ní sí pé kó n tó ń fẹ́ dà láyé èyí fẹ́ di mc èyí tó ń kéwú sínú o ti mọ̀ pé nílùú tó ń wọ gbogbo rán dáradára dáradára làwọn kà kù tọba ti dóde tọba ti rí máìkì gbámú wọ làbá ńlá yọkàn máa dá wákà lóríṣiríṣi ni ẹgbẹ́ kìíní kan ìbòrí àdínì máyì kóòlà ò ìbòrí àdínì máyì kóòlà èyí ṣe wọ́n lọ́wọ́ èwo lélẹ́yìn inú ké olódò ràgàdì tó ń kọrin báwọn olódò ẹgbẹ́ ntí yorùbá sì kàkún náà nù tí yorùbá kà kún un àmúkọ́ máa tó ní sangiliti kọ́mẹ́sì wá kà kọ́mẹ́sì kó sáà gbogbo àkókò mẹ́rin kí o fàdúkú èwo fàdúkú. yorùbá lẹ́bù nù ok wọ́n fẹ́ di mc ní gbogbo kí o sọ wá ń kọ́ a mùsùlùmí bẹ́tù mùsùlùmí bẹ́tù wọ́n kà sàárọ̀ tù okùn ńlá méjì tó fò eléyìí ń gbà tó ń rárí dẹ̀bùkátà fún ọmọ tí ó kankan wórówóró ẹni tí ó bá sọ̀rọ̀ làákà ní bùkátà research ẹni tó fẹ́ sọ̀sọ́kùsọ̀kù bùkátà research torí gbogbo èèyàn pátá ló léèbú lẹ́nu ló lọ́rọ̀ burúkú lẹ́nu ló ní gbogbo ẹ̀ lẹ́nu tí wọ́n fẹ́ dá wákàtí wá bùkátà research kò bùkátà. ìdí yìí tó ọba ti mọ tó fà tó fi ń sìn kankan láyé wọ́n sábà lò sí tọ́da tó ìwọ ọmọ wo kí ló dé kí ló dé tí mo fi lọ skul gan irú èèyàn wo mo fẹ́ dà wàá ní lórí ẹ̀mí rẹ torí pọ́nlọ́ aláàánú ni aláàánú ni wàá padà rí pé ń tọ́ wà lórí ẹ̀mí rẹ náà iná padà rí ṣe ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ àti gbogbo yẹn lọ skul èmi náà fẹ́ lọ skul wọn gbogbo yẹn lọ skul wọn fẹ́ lọ skul kí á ní kí ni bàbá rà ok mo fẹ́ di ẹni tó yẹ pé yóò máa ṣèwádìí nípa nǹkan báyìí tí yóò máa lè ṣe àwọn èèyàn láǹfààní pẹ̀lú mọ̀tọ́mà wàhálà ọlọ́run yóò fi ọ̀sẹ̀ kòǹgẹ̀ ẹ mo fẹ́ di medical doctor mo sì fẹ́ specialize nípa àtẹ̀tẹ̀ tó yẹ pé torí rẹ̀ ní ìsìn gbogbo àwọn èèyàn travel abroad torí pé ẹni tó mọ̀ ń parí ò ti pọ̀ ní nàìjíríà ń bì aláàánú lọ́lọ́run wàá rí i pé ní rọrùn lọ́wọ́ school of medicine ní rọrùn ni wọ́n gbé ọ sí department tó ń fojú sùn yóò dàbí gbàtẹ́ nìkan ní tíọ̀ sọ nígbà tí èèyàn bá ti láfojúsùn fún gbogbo tí wọ́n ń ṣe láyé ọlọ́run máa ń ràn wọ́n lọ́wọ́ ni torí délé àlẹ́ ni tó lórí kí ni màá ṣe bá wọn jà wọ́n padà sí kìí kàn ṣe pé ìbọn àdá gbogbo ẹ ẹ sá máa pa wọn sò gẹ́gẹ́ bí àwọn jàgídíjàgan ẹwà dúró ẹ̀mí tí ó ti bọ́ kí igbó tó dá lórí ẹlòmíì pé ẹ dákun táwa láti pààyàn ta lè yánnà yánnà ẹ̀yin náà ní kí wọ́n la pa wọ́n sí. ṣé ẹ kọ́kọ́ jí wọn kẹ́ wá mọ̀ ṣàlàyé o. sọ eléyìí túmọ̀ sí pé ká mọ kí ló fà tá à ń fi ń sin tá à ń sin ọ́ pàtàkì ọ́ pàtàkì lórí kí ni ń fi wá máa bá wọn jà. anábì wa sallallahu alaihi wasallam náà dá lọ. anábì wa kìí sòkúròrò kìí sì ṣèyàn burúkú anábì ní sùúrù kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe lérò nítorí pé ní wọn ká nìkan ní máa ń ṣerú béèrè bá wọn kákọ́ máa kí wọn kan ní ìsìn náà sọ fún pé kí ó yí báyìí o wọn fẹ́ kó mójútó kó yí ọ dáadáa o kọ́ wa sọ pé torí kí ni mo ti gbọ́dọ̀ mójútó kó yé mi dáadáa sẹ́wọ̀n kí dáhùn ti kọ̀ dájú kórì rẹ̀ pé dájú pé orí ẹ̀ kò sí lásán lọ́wọ́ à ń dùn bá wọn ṣé ọkọ̀ kọ́ kí náà fún ẹ wá wà nàbì sallallahu alaihi wasallam ẹ wò béèrè tí a lè sọ ẹ wá gbọ́ dá nàbì sọ nàbì sọ fún yín pé qatilu jàwọn lógun hatta yashhadu an la ilaha illallah títí táwọn náà fi jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fòdò jọ́sìn wọn àfi Allah ìyẹn ni pé títí wọ́n fi di mùsùlùmí wa anna muhammadan rasulullah táwọn náà fi jẹ́rìí pé anabi muhammad sallallahu alaihi wasallam ìrántí ọlọ́ọ̀ni ìyẹn ni títí táwọn náà fi di mùsùlùmí. فإذا فعلوا ذلك كما تقبوا تودي المسلمين إليه يقولوا دعم أو دعم في دي المسلمين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله طبعا نصراني الله أكبر إسلام هذا في الكفر وأشهد أن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه yóò wí papọ̀ tó fi gba islam wọ́n bẹ́ẹ̀ múnasaba tọ́ni kan máa ló fẹ́ gba islam ẹ̀ gbọ́dọ̀ lọ lára o ẹ̀ gbọ́dọ̀ sọ pé padà wà láàárọ̀ la o ẹ̀ kí ló rí inú islam tó fẹ́ di mùsùlùmí àfẹ́ mà ṣé oúnjẹ ẹlẹgbẹ́ kalẹ̀ tí ó ti gbé máa ń lọ ní àbówó àtẹ̀tẹ̀ sọ gbọ́nà ṣàhádà fún kó di mùsùlùmí gẹ́gẹ́ bí ẹnìkan ní kọ̀pẹ́ kó dìnnà ní kánú bẹ́ẹ̀ wọ́n ní báńtì rẹ̀ bá burú rẹ̀ ni ńlọ́fẹ́ mùsùlùmí òun náà bá di mùsùlùmí wọ́n ní ibo ni ọmọbìnrin di mùsùlùmí ọ̀dọ̀ wọn sì ní ọmọkùnrin yẹn ń gbé ọ̀dọ̀ àǹtí rẹ̀ ń ní ń gbé àǹtí sì ti di mùsùlùmí. wọ́n á rí ọ̀nà tí àǹtí rẹ̀ ń gbà dírẹ́sì nìsín wọ́n wù pé ah islam dáa pọ̀ islam yìí tún ti fi kún ẹwà àǹtí òun tí òye wọ tó ń sígi káyé because lábẹ́ òfin tó lọ́ọ̀ tó bá ti ń bora rẹ tó ń ṣe ah ó bìútì kọjá sísọ ẹ rí swiiti swiiti tí ò sí ọ̀rá lára rẹ̀ tẹ́ bá fi lẹ̀ kí ni ó bò ó ìran ó bo etí ó bo gbogbo ó bo wọ́n tún máa bára wọn jà lórí súwìtì rẹ̀ àwọn ìran ọmọ sọ fáwọn ètò pẹ́ẹ́ tó bẹ́ẹ̀ àwa ni wọ́n sì ilẹ̀ fún. tọ́ tẹ bá ti bó tẹ ráfọ̀ ẹ báyìí gbogbo wọn túlẹ̀ àbí wọn ní túlẹ̀ wọn túlẹ̀ torí ẹ̀ gbogbo ń dábàá gbé pamọ́ ló máa ń níyì gbogbo ń dábàá ti sílẹ̀ tá ti sílẹ̀ a fi sisi ni o a fún ìra ni o a fún di ni o tó lè bá yí wa bá wọn. a jẹ́ pé ọwọ́ wù ú pé káì onábìá di mùsùlùmí yóò mọ wá jẹ lẹ́nu ńdùnmọ láti rẹ ṣe ń ṣe owó náà láti di mùsùlùmí yóò mọ wá pé kó sọ fún nípa Islam kó sọ fún nípa Islam òun tí wọ́n ń sọ kátó láti bí ìjẹta pé ẹ sọ tí ń wí fún mi tí ń fi di mùsùlùmí ọ̀rọ̀ yìí àìpẹ́ yìí ló ṣẹlẹ̀ tán béèrè àwọn tó wá yẹ kí wọ́n tètè sọ fún kó di mùsùlùmí ràn án pé náà ó sàtúnkù díẹ̀ because we are afraid kọ́mọ lọ jẹ́ pé kọ́ ah we are free àfà lọkùnrin bá kú lẹ́yìn bíjọ́ mẹ́ta lẹ́ni tó kú gbogbo palẹ̀ mọ́ ti wà lára rẹ̀ fún ìsáfẹ́ di mùsùlùmí náà ni ọ̀rọ̀ anábìwọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní àwọn èèyàn mi ń bẹ tó yẹ pé wọ́n máa ṣiṣẹ́ ọmọ aná yóò fi wá pọ̀ wọ́gbọ̀nwọ́ kan láàrin wọn síná àkọọ́lẹ̀ ọba borí wọn wọ́n wá ọmọ wọn ò jẹ́ ọ̀sẹ̀ fárákùnrin yìí báyà àwọn aláṣejù àwọn aláṣejù tí fọwọ́ dáná wọn ò jẹ́ kọkùnrin yìí ọgbà Islam kọ́ akú bẹ́ẹ̀ pé ọjọ́ tí ẹjọ́ méjì mà ló kù láàyè ọjọ́ wọ Islam kó sinmi gẹ́gẹ́ ẹ ṣe ń ti kó mo fẹ́ di mùsùlùmí ọfẹ di mu lọ́nà ọ̀tá ṣe sùúrù ẹ ṣéwù kan tí ó wà ẹ ní ó nù tá ní ṣéwù ránù alákòóbá tí ì sálámà ṣe kú nù ń béèrè tó ti fi hàn pé òun di wọn tí fún mi láti ti ọkàn sídájọ́ mùsùlùmí láǹfọ̀ ní ìsìtá wẹ̀wẹ̀ mùsùlùmí tá a ṣe sórí tẹ mùsùlùmí tá a ṣe sọ láti ìjà ọlọ́mọdé kò kú mùsùlùmí ẹ dákun ẹwà kó bá tẹ ẹ ṣe fún àkókò mọ ibi ti ń rí tí wọ́n gbé káyé Islam lè ọmọ interview bí kan àwọn máa lọ pé àwọn alára ṣe mà sáwà lè mọ wọ́n kọ́ sí lágbárí ni. àní ẹ̀sọ́ gbọ́dọ̀ fún torí pé ó ṣeé ṣe kọjá yìí pé bóyá ọjọ́ kú tiẹ̀ ti tó. náà láti sọ fún yín pé ẹnìkan wá nìṣó olóńfẹ́ gba olóńfẹ́ di mùsùlùmí. sáàsọ kọ́kọ́ kọ́ lọ wẹ̀ náà nìkan wá wá àbí kó wí gbólóhùn kọ́ lọ wẹ̀. kó wí gbólóhùn kọ́ lọ wẹ̀ ó lè kú sílé wẹ̀ ó lè kú sọ́nà ilé wẹ̀. àmọ́ tó bá ti wí gbólóhùn ọlọ́run bá ti yọ torí eléyìí pàtàkì púpọ̀ o ẹ jẹ́ pé ẹni tó bá fẹ́ gba Islam á tètè nú ní gbólóyìn á fi falẹ̀ á lọ lára rárá ẹni tó bá ti wá di mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ sí kẹ́ pa o ẹ gbọ́dọ̀ pa mùsùlùmí o ẹ gbọ́dọ̀ gba dúkìá rẹ̀ lọ́nà tí ò tọ́ o Islam gangan fúnra rẹ̀ ààbò tó tòkò sí. Si mùsùlùmí ò gbọ́dọ̀ ṣekú pa mùsùlùmí o lópin ìgbà tí ó bá ti jẹ́ pé mùsùlùmí ọjọ́ kan nú àwọn bọ̀gọ́ ahlul baghi àwọn ẹni tí wọ́n jáde tako lórí tọrọ wa ṣe ọ̀kan lé lórí pípọ́ máa so lórí wa ń sì ń fi òfin ọlọ́run ó fi ń láàrin wa èyí wọ́n á sọ wípé ẹ̀fẹ́ ìjà lẹ́ẹ̀bàjà tó eléyìí gbogbo ọjọ́ dojú ìjà kọ wọn. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ gba islam á tètè ràn lọ́wọ́ kó di mùsùlùmí ẹni tá a bá sì mọ̀ ní mùsùlùmí ẹ̀jẹ̀ rẹ̀ déwọ̀ fún wa láti talẹ̀ dúkìá rẹ̀ déwọ̀ fún wa láti bàjẹ́ fìtínà wa ṣẹlẹ̀ àwọn amadede àwọn mùsùlùmí ká àmọ̀ ṣe kú pa tó ń tọ́ dájú ní kékeré sí islam lélẹ́yìn o tọ́wá pé mùsùlùmí náà ní bá ń pa mùsùlùmí kò ṣe islam lélẹ́yìn o eléyìí ni wọ́n ń pè ní ẹ̀yàmẹ̀yà òní wọ́n ń pè ní ẹ̀yàmẹ̀yà wọ́n ń pè ní alukọ̀bẹ̀lìyà ẹ̀yàmẹ̀yà nu kọ́lọ̀ ọ́ sànù wa. bàbá ńlá ti ti ń dà wọ́n láàmú nàìjíríà yìí ẹ̀yàmẹ̀yà ni ẹ̀yàmẹ̀yà ni ẹ̀yà kan fẹ́ràn ẹ̀yà mi wọn ò bá àjọ máa ṣe sọ láti mọ́ṣáláṣí kọ́mẹ́sẹ̀ tí sọ àwọn tí ń jọ ń kọrin sọ́ọ̀tì wọn ò fẹ́ràn ara wọn wọn ò fẹ́ rí mi ara wọn láti kò sì dá bẹ́ẹ̀ yìí máa sábà ṣe sábà bíi kórílẹ̀-èdè kọ́kọ́ fọ́ọ̀nù ẹ̀yàmẹ̀yà ti pọ̀ ju nàìjíríà yìí ìdí inú jáde máa gbọ́ pé haúsá ń bá yorùbá jà yorùbá ń bá haúsá jà wọ́n ń para wọn wọ́n ń sọ kínní ah ẹ̀ ti mọ́ra yín tẹ́lẹ̀ ẹ ti mara ń jẹ mélòó gan-an lẹ ẹ̀yà tó wà nàìjíríà tó fi wá jẹ́ pé èèyàn ò lè bára yín gbé mélòó ni ẹ̀yà tó wà nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yà tó wà ní India tí wọ́n sì ń gbégbé àlàáfíà torí de eléyìí báyìí ká mú ilé yẹn kó nu ọ̀rọ̀ wa ẹ̀ríkẹ́ lómi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀yà mi yọ́mọ sọ́tì kàtẹ́gbin ni àwọn haúsá hàn kí ni wọ́n ṣe fún ẹ̀ òun náà wọ́n sọ pé àwọn yóò bá wọn kí náà ṣe fún un ìtọ́jú bàbá ti sọ bẹ́ẹ̀ síra yín náà nísìnyí kò túmọ̀ sí pé ẹ̀kára yín kún kankan torí ẹ̀ ká jìnà sẹ́yàmẹ̀yà ká jìnà sẹ́yàmẹ̀yà kì í ṣe ń tọ́da kún àwọn ọba kó sànù wa. tọ́ lẹ́yìn báyìí a fẹ́ láti pe àkíyèsí wa sí pé àwọn kan bẹ tó yẹ ká ní àmójútó fún kọ̀sẹ̀ ìdìgbà tó máa ń sọ fún wa ṣùgbọ́n àkàkùn pé tọ̀ àwọn èèyàn sì ń gbìyànjú náà ni àkàkùn pé à ń sì ń gbìyànjú náà ni kọ́lọ̀ ọba kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn. pàápàá jùlọ láwùjọ tí wọ́n ń bì báyìí ẹ̀rí pé wọn bí èèyàn díẹ̀ náà ní gbárùkù tẹ̀sí wọn bá díẹ̀ nínú àwọn ọ̀dọ́ ńlọ́dààmú fẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú fẹ́sìn Islam yìí so kùdìẹ̀kùdìẹ̀ wa ibi tó kù sí pọ̀ gan. bóyá àwọn èèyàn kan ènìyàn ló fẹ́ dàbí ìgbà tí wọ́n dáadáa àwọn ẹni tí wọ́n máa mú lọ síwájú bá wa nínú ẹ̀sìn wa kò jẹ́ kí ìlọsíwájú yẹn kó tó bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ kó tó dìsìn kò tí tó bẹ́ẹ̀. so torí de léyìí ó yẹ ká fọwọ́ wọwọ́ kọ́wọ́ lè bá a mọ̀. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ láti bi ètò wa hudan wa bushra. a rí i pé ètò yẹn ó ń fà sẹ́yìn lójoojúmọ́ ó ń fà sẹ́yìn lójoojúmọ́ information ò kárí information kò kárí rárá ẹrú ọlọ́run kan ti fara rẹ̀ lẹ̀ ti pẹ́ lórí pé tẹ́ bá ti mú tọ́pìkì ẹ̀ sọ fún un wọ́n tẹ ìwé tẹ́ máa lẹ̀ ká wọ́n sì tún tẹ́ àǹbìlì kò sì dájú púpọ̀ ọ̀rọ̀ ń jẹ dòní gbàtà àwádìí lẹ́nu lọ́lọ́ yìí níta ń gbọ́ ni pé ẹ̀yin ara yín nìkan ti ń rùn onítìǹ ọ̀yàdíùn. ok wọ́n fẹ́ wọ́n ní kí wọ́n wá gba sàárà wọ́n sọ pé àsìkò ti wọnú àsìkò ti wọnú pọ̀ tó owó orú wọn ni ọmú àrẹ àbówó yọ. ìwọ́sọ̀kàn mú tọ́pìkì lọ fún yàn. tí ó draft ẹ̀ tí ó tẹ̀ ẹ̀yin ò rí tọ́pìkì mú lọ tí ó bá yín tẹ̀ kí ló ń ṣe wá ń bì báyìí ẹ mọ táwọn èèyàn máa ń ná bá fẹ́ ṣerú yẹn nílùú mi wọ́n náwó wọn làágùn wàláhì tàláhì ẹ̀fẹ́ nìkan lórí pé ń bá yín sọ̀rọ̀ ọlọ́ yín kọ́bọ̀ lọ fún kága ọwọ́ á fún yín ó burú jáì o kò tiẹ̀ dá rárá ni. mẹ́sẹ̀gì tán tún máa fi ránṣẹ́ sáwọn èèyàn nínú ansẹt wípétọ àti wọn ayé létí kótó yẹ o ọlá ni o ọ̀túnla ni tó ti pòórá tọ́ba àtijọ́ àmọ́ wa bínú yorùbá bò wá sì ṣeéṣe ẹ ètò yẹn àwọn tó wá pọ̀ sẹ́kìnì yẹn àwọn ìgbàjò láàrin ìkànnà ẹ̀yin ẹsẹ̀ tí ń yàn àwọn èèyàn tí ẹ jẹ́ kí kálukú wà responsible kọ́mọ wàá ṣe náà kó láti iwájú nìsín nítorí ẹ kó ṣe nítorí ẹ kó ṣe because nǹkan tí wọ́n kà kún un bọ́yọ̀ náà ni ó jẹ sábàbí tí ó jẹ́ kí ládàrí ó lé kan sí tó fi wà lìjẹ́nà ìbílẹ̀ ayé kí lẹ rò pa àwọn àná rí ṣé bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsìn bọ́ bá ti lọ́ra wọn láti ń bẹ́ẹ̀ mọ́ kí ló rò pé yóò wúlò fún ọ́nù sàárì rẹ̀ náà rí ẹrù pé rubbish nonsense owó owó òfò tá n lé káwọn ẹrù pé ní òwúlò fún anu sàárè ni talẹ́rì tó kú tó kó lọ. ọ̀wọ́ àwọn nǹkan kékèkékèké tí wọ́n kà kún wàláhì báyà ní òde ládàrí ó lé kan wọ́n bá ní kọ́ lọ àlùjánnà. torí de eléyìí báyìí ó dùn ún máa rojọ́ ọ̀rọ̀ ọ̀run fífẹ́ ìdíkàlùkù ní wọn á ní kó máa sọ sábàbí ní ìsinyìí báyìí ilé ó kùn màmá ń gbà wọn bá fi tì sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan pé njẹ́ wàá máa ṣe ni njẹ́ wàá máa ni kálukú ọ̀yọ̀ ọ̀sẹ̀ inú tó ti bà wá jẹ́ burúkú láwùjọ yìí òun náà ni gbogbo ọjọ́ máa léèyàn ṣe tí ọba ti náà yàn kọ́bọ̀ ẹ̀rí tí kálukú òtùkà ni kálukú ọ̀yọ̀ ọ̀sẹ̀ ni ṣé bẹ́ẹ̀ náà láàmú wá ṣe tẹ́sí Islam fi hàn lọ́dọ̀ wa táwọn ẹni tí ń ṣe náà tún fi máa pọ̀ sí ọ̀dájú ọ̀dájú Islam yìí kan ṣàdédé tàn ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ gbé ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ gbá pa walladhina jahadu fina lanahdiyannahum subulana ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ gbìyànjú náà inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim ìlú òlè sàdédé yí padà bá wọn. ẹ pé ọdún eégún lẹ kà fún orò kan lẹ ń ṣe kọ́ wá yí padà bẹ́ẹ̀ sí Islam wọ́n á fi dẹ́yìn náà mà ẹ̀yin lẹ́kọ̀ọ́ yí padà náà. torí ìdílé ọ̀dọ́ wọ̀ wá o tó a rọ àwọn ẹni tó bá ṣẹ́kù mo sọ pé àwọn tó ṣẹ́kù mo mí nìyẹn nínú hudan wa bushra committee tó ráwọn míì máa máa ń sákò ń bẹ̀ bàtà tí níwọ̀n ní máa gba sàrà àwọn ọmọ míì máa máa sákò ń bẹ̀ gbogbo history náà ló wà lórí mi àwọn fẹ́ ká máa gba sàrà ń jọ hudan wa bushra àwọn èsì nǹkan ká máa gba sàrà àìsí nǹkan ká máa gba sàrà sàrà kìnnì torí ń àwọn bá máa sọ lẹ́yìn pé gbogbo ń sọ àwọn òsè kankan gba sàrà tàbá nídìí owó oníkálukú náà dà sí ẹlòmíín torí eléyìn ní òsè sínú kọmitì yẹn mọ́dúnrún ẹlòmíín sábà bí mi ló sì mú kó bẹ́ẹ̀ tí ọ̀pamọ́ sí wa tí ò nídìí ká sọ. so a sì dúpẹ́ fọlọ́ ǹgbà tí wò ó ṣe máa ń sọ̀rọ̀ pé tòun dúró ni kó dúró wọ́n ló sí rẹ̀ wọ́n ló sí rẹ̀ nítorí eléyìí báyìí a fi àsìkò yìí à ń fi rọ̀ wá a nídìí èèyàn márùn tí wọ́n dára wọn lójú pé pẹ̀lú ògbó ọlọ́run tí wọ́n bá pa wọn wọn ò ní wá wọn sí ó kùn ìgbà tẹ́mi àtàláfíà bá ń bẹ̀ sọ àwọn ọ̀dà sí pẹ̀lú ọpọlọ àwọn pẹ̀lú òye àwọn pẹ̀lú wú àwọn pẹ̀lú ẹ̀mí pé àwọn fi bẹ́ẹ̀ àwọn fi sin lọ àníkà máa rántí ìmọ̀ kí ni màá ṣe sẹ́yìn tí ó jẹ́ kí ládàá mi ó lé kan sẹ́sẹ̀ mi tí n fi ra àlùjánnà wọ̀. so èèyàn márùn à ń fẹ́ wọn yàtọ̀ sí àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n náwó wọn nára wàláhì jazahumullahu khaira so afẹ́kẹ́ lomi náà wọ́n tún darapọ̀ mọ́ wọn ẹni àkọ́kọ́ ní èèyàn márùn ẹni tó bá mọ̀ kó fẹ́ ṣe kó volunteer ẹ bá kó kọ́ ọ lẹ̀ kí ló kọ́ rẹ tani kó kọ́ bẹ́ẹ̀ ní ìsìn náà àníkọ́ ọkọ́ kìí ṣe pé ńlọ ọkọ́ tó agbé abúlàtí mùsàfù wá sí ń bọ́ bá yá òun ti yarí fún nǹkan ló ń dákọ́ ara òun nọ́mbà tù tọ́ Lukman ẹ̀kọ́ Lukman Abdulalim nọ́mbà tírì Abdulfatah tọ́ Abdulfatah kìíní náà oyelade tọ́jú ńkọ wọ́n ti fẹ́ overtake bàbá òwe fa abdulfatah oyelade lukman abdulalim abdulatif kini abdulatif abdulrahman naam ẹni kẹrin ayub naam ayub kini salahuddin number five orúkọ rẹ naam miftahuddin abdulrauf ẹkọ tọ àwọn shabab. tọ ẹ ẹ ẹyin tẹ ti wà nínú ó dànù ọdún ṣọlá kọmìtì àwọn èèyàn tuntun yìí. ẹ ṣe tó bẹ́ẹ̀ ṣe jọ jókòó sẹ́ẹ̀sì fi iṣẹ́ kálukú sí èmi àti wọ́ ni la lè ti mọ́tò ẹ̀sìn Islam fi lọ síwájú ń bì báyìí ẹ rí i pé táwa bá ti láàṣẹ nítorí súnmọ́ náà ni pé ká padà back to sender irú ètò à tẹ́lẹ̀ náà iná ọ̀jẹ̀ náà bá àná sẹ́wọ̀n pé náà ni tẹ̀síwájú aha so ńgbà tí wọ́n bá ti wá fara rẹ tẹ́mi ọ̀fara mi lẹ̀ ajẹ́kútọ́ ǹjẹ́ ń sọ ni pé kí islam ó ṣe ra rẹ̀ tọ́ àwọn àyókù náà ntúkàlùkù bá lè fi dá sí i kò nídìí kan ẹsẹ̀ bí wá léèrè ntúkàlùkù bá lè fi dá sí i kò nídìí kan bí wá léèrè iṣẹ́ gbogbo wájọ́ ni ẹ̀sìn gbogbo wájọ́ ni ìlọsíwájú rẹ̀ ìlọsíwájú gbogbo wájọ́ ni àìlọsíwájú rẹ̀ àìlọsíwájú gbogbo wájọ́ ni. òǹtorí de eléyìí báyìí ntí ọba yẹ pé kíkálukú ṣe kọ́mọ̀tò pé kọ́mọ̀tò sọ̀sọ̀ fún àwọn ìṣẹ́gbẹ́ tó wá sọ pé ah, àwọn Madina lè ṣe lẹ́yìn ẹ̀ka lẹ́yìn kí lẹ́yìn tòwúrátà àbí kí nìjíríà àwọn ìṣẹ́gbẹ́ mùsùlùmí làwa à ń pèpè lọ sí dùsùnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá mọ̀ pé ìsìláàmù tó náà ń ṣe nù kọ́ máa bọ̀ nítorí ọ̀nà bá fi lè contribute tí ìlọsíwájú òfin bá gbogbo ń tàbá ṣe yìí kọ́ntribútù sí. lọ́wọ́ tẹ́rítírì Ògbómọ̀ṣọ́ yìí náà nípa ìgbéko tún ta ọbẹ̀ ẹ̀ńtọ́kí tó bá dá a náà tó dùn ìwọ lọ́kọ̀ọ́kọ́ ráǹfààní rẹ̀ ìwọ lọ́kọ̀ọ́kọ́ ráǹfààní rẹ̀ tó gbé yọ̀ọ́sàn délé yín yọ̀ọ́sàn délé yín ìwọ náà rí ká alhamdulillah nígbà kan nù lé wa ìdíyẹ bá sọ báyọ̀ jẹ̀ fọ́tí àbí ni ṣùgbọ́n ní ìsìn alhamdulillah ìyàtọ̀ ti ń bá bàbá tí ó fọ létí kan wọn rẹ ọgbà kó tó dẹ kẹrẹ onáwó ọgbà àwọn ọmọ ẹdín pọ̀ lágolé o ẹ so ìlọsíwájú ẹsìn islam yẹn wọn náà gbọ́dọ̀ contribute sí tó máa sọ pé wọn náà dà sí kò túmọ̀ sí pówó ń gbogbo gbà tó ń sá sẹ́yìn kò túmọ̀ sí pówó torí pé ńgbà míì ọwọ́ akitiyan tó kà sí òun ó ju owó lọ kọ́ lọ́wọ́ kọ́ gbà fún wa kó túmọ̀ jẹ́ kí ẹsìn islam kó ní ìlọsíwájú sí nílùú wa ń bì báyìí. kọlọmọba kọpa náà dẹbọrẹ kọpa náà bídíà kó jẹ kí sunna anabi muhammed sallallahu alaihi wasallam kó dáadáa àwọn èèyàn tí wọn gà tí islam ọgà tí ó ní lọ síwájú ọlọ́nkọ́jọ́ kún ọgà àwọn èèyàn gíga wọn ìfàsẹ́yìn ni ó kó ni ó kó bá sunna wọn gà láìláì fún ọmọ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا